بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته وأحسنوا أسراركم أحسن الله على نيتكم واحفظوا حدود ربكم يحفظكم الله تعالى من القرب واعلموا أن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يزين الشيطان القبائح عقيدة وعبادة وسلوكا ويشين المحاسن بجميع أنواعها ويدعو أصحابه ليكونوا من أصحاب السعير يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ويقول الله سبحانه وتعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم عباد الله إن الشيطان يتربص لكم يتربص بكم كل مرسل ويشتغل أيام أفراعكم وأعيادكم ليدلكم عن سبيل الله تعالى ويصدكم عن الذكر وعن الصراط المستقيم أيها المسلمون اتقوا ربكم واحذروا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 وما كانوا بآياتنا يجحدون عباد الله اعلموا أن الدين مبني على أصول وفروع شرعها الله تعالى وما من شيء ينسب إلى الدين إلا وله دليل من الكتب السماوية أو على ألسنة الرسل عليهم الصلاة والسلام فما سوى ذلك فالدين من بريء إذا فما من عيد منسوب إلى دين فليس له دليل في الدين إلا لهوا ولعبا لا يؤجر على فعله مهما عظم شأنه عند أهله بل يأثم الناس على فعله ذلك بأن الله والحق وأن ما تدعون من دونه والباطل وذلك عباد الله حقيقة الجاهلية التي أمرنا باجتنابها عباد الله اعلموا أن كل عيد وضع على مآثر الشرك وعبادة الأصنام والنيران شرك بصرف النظر عن طيب تسميته وما هو إلا أسماء سميتم أنتم وآباؤكم ما أنزل الله به من سلطان أدوكني ودالون أتدوكني ودالون يا قصيد ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ń kíyèsí wa láti ìjẹjọ títí di àsìkò yìí ó ṣẹ́wà kù ní mùsùlùmí ó ṣẹ́wà kù lálàáfíà ó ṣẹ́wà kù níbàlẹ̀ àyà abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo ń ta dúpẹ́ lélẹ́rí yìí ọlọ́mọṣẹ́ àmàṣàlékún rẹ̀ fún wa ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ ọba tó nímọ̀ nípa gbogbo tó pamọ́ àti nǹkan tó hàn àwa ní olùrànlọ́wọ́ àwa ní aláforíjì àwa tuntun bẹ́ẹ̀ ṣe wa lọ sọ́dọ̀ ọlọ́run a sì wá ní olùṣọ́ kúrò níbi aburú ẹni wa àti àìdá ẹsẹ̀ ọwọ́ wa gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣe onítàn lọ́nà gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba ọba kádàrá ìmọ̀nà má kò sí wáàsí tá a lè ṣe tó lè jẹ́ kí onítọ̀hún mọ̀nà ọ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ó wù nínú ọlá ńlá rẹ̀ nínú àánú rẹ̀ ó kádàrà wa fún ọ̀kan nínú ẹrúsìn rẹ̀ tí ó mọ̀nà àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ ọlọ́run kó má yẹ ẹsẹ̀ wa kúrò ní ojú ọ̀nà tó mo jẹ́rìí ní ti òdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́mbà wa ṣe àlékún ìkẹ́ àti ìbẹ̀rẹ̀ fún ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí à ń jẹ́ mùsùlùmí pátá ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ká bẹ̀rù ọlọ́run ní gbangba ká tún kọ̀kọ̀ wa ṣe kọ́lọ́run ó lè bá wa tún gbangba wa ṣe o gbogbo ẹnikẹ́ni tó bá tún kọ̀kọ̀ rẹ̀ ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi gbangba rẹ̀ tó dáa yóò fi hàn yín ìdí ni tó fi jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó ń tún gbangba ṣe tó ń ba kọ̀kọ̀ jẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bó bá pẹ́ bó bá yá ọlọ́run padà tó àṣẹ rẹ̀ fàyè tí wọ́n mọ̀ pé kì í ṣe yàn dáadáa ṣùgbọ́n àwọn olùbẹ̀rù ọlọ́run wọn á mójútó kọ̀kọ̀ wọn kódà fẹ́ẹ̀ ju gbangba lọ kọ̀kọ̀ wọn láàrin àwọn àtọ́lọ́run wọn á tún ṣe ọlọ́run ọba yóò wá fi dáadáa kọ̀kọ̀ wọn gbangba yóò fi hàn sí gbangba ẹ̀yẹ rúṣin ọlọ́run nínú àmì ìbẹ̀rù ọlọ́run òun náà ní ká tún àárín wa àtọ́lọ́run ọba ṣe o kájú kíkọ̀kọ̀ wa kó dáa ọlọ́run ọba yóò fi gbangba wa yóò fi hàn ayé látara dáadáa ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká mójútó àwọn ààlà ọlọ́run má débẹ̀ ọlọ́run ẹ jẹ́ gbogbo ibi tọ́lọ́run bá gbé dé ń jà tó ẹ̀rì wa tí a bá ń kọjá níbì kan tán bá ti kọ déńjà tán bá ti kọ síbẹ̀ kódà wèrè kò ní débẹ̀ nígbà tí kọ déńjà tí wọ́n ti kọ síbẹ̀ ọ̀hún pé ewu ń bẹ́ẹ̀ o oníkàlùkù ó jìnà sí gbogbo àwọn nǹkan tọ́lọ́run wá gbé tó gbé lé ká gbìyànjú ká jìnà sí kọ́lọ́run bá kó ba àlè kí náà nínú wàhálà alẹ́ ayé èṣù kò fìgbà kan fẹ́ dáadáa fún àwọn ọmọ ànábì adam alayhi salatu wa salam kò fẹ́ dáadáa fọkùnrin nínú wa kò fẹ́ dáadáa fọbìnrin nínú wa kò fẹ́ dáadáa fún ọmọdé bẹ́ẹ̀ sì ni kò fẹ́ dáadáa fún àgbàlagbà kò fẹ́ dáadáa fún àfà kò fẹ́ dáadáa fún ọmọ akéwù kò fẹ́ dáadáa fún lèmọ́mù bẹ́ẹ̀ sì ni kò fẹ́ dáadáa fún ẹni tó ń kírun lẹ́yìn lèmọ́mù ẹ̀jẹ̀ ká lọ mọ̀ pé èṣù ọ̀tá wa tó fojú wọn ni káwa náà ó sì mú lọ́tàá nítorí pé iṣẹ́ ọwọ́ èṣù òun náà ni pé gbogbo tí ò da pátá èṣù ó máa ṣe lọ́ṣọ̀ọ́ ní tí ò da yóò máa jẹ́ ó dàbí ẹni kó da lójú àwọn èèyàn yálà nínú ìgbàgbọ́ ni èyí tí ò da nínú ìgbàgbọ́ èṣù ó máa ṣe lọ́ṣọ̀ọ́ lójú wa yóò dàbí ẹni kó da èyí tí ò da lọ́nà ìgbàjọsìn fọlọ́run èṣù ó máa ṣe lọ́ṣọ̀ọ́ bí ipò da àwọn ìwà tí ò da èso ó fi dáadáa yóò fi lù ú èyí wà máa rò pé tó dáa ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tó dáa nínú ìwà nínú ìṣe nínú gbogbo pátá èso ti kún ní àwọ̀ tí ò dáa ló fi jẹ́ pé ní tó dáa kò ní jọ ní tó dáa ní tí ò dáa yóò wá dàbí nǹkan tó dáa lójú àwọn èèyàn tó fi máa ń ṣiṣẹ́ rẹ̀ o ẹ ká jìnà sí ní a fi dá ní tó dáa mà sì fi máa ń tí ò dáa òun náà ká padà ọ̀rọ̀ ká má tẹ̀lé ṣù ká má sì jẹ́ kí ìṣù kó mú wa lójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ẹ kó tipá titan yín ẹ kó sí ojú ọ̀nà tọ́lọ́hún ẹ má tẹ̀lé àwọn ìlànà torí pé sùtẹ̀ rí yẹn ọ̀tá yín tó fojú hàn ní o ọlọ́run tó sọ fún wa láyé nínú alukur'an ọlọ́run ní sẹ́ rí sùtẹ̀ rí hun yóò máa dẹ́rù òṣìbà yín tó tẹ́ bá ti ṣe tọ́lọ́run ẹ̀ ní rí ṣe tẹ́ bá ti ní kẹ́ ẹ tẹ̀ ọlọ́run tọ́lọ́run ọ̀fẹ́ tẹ́ bá ti ní kẹ́ ẹ jìnnà sí ibi tó wúwà gan nìyẹn o ò lè ló lọ ọlọ́run lè sọ máa dẹ́rù òṣìbà yín yóò sì máa pa yín láṣẹ máa ṣe gbogbo wàbàjẹ́ ìwàbàjẹ́ tí ò dáa èso ma fi hayé gẹ́gẹ́ bí nǹkan tó dáa bó tilẹ̀ jẹ́ wípé bẹ́yàn bá jókòó bẹ́yàn bá ronú làákà èèyàn náà sọ fún yàn pé kò dáa ṣùgbọ́n ìṣòro ní jẹ́ kí làákà èèyàn kó ṣiṣẹ́ nígbà téèyàn bá jí sọ́fin irú àwọn nǹkan tí ò dáa báyìí ẹ̀yẹn jẹ́ ká wò látọjúwe tó súnmọ́ ọmọbìnrin tó múra tó ṣí gbogbo ara rẹ̀ sílẹ̀ tábà bí léèrè yóò ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n tẹ́ bá gbé jókòó tẹ́ bá bá sọ̀rọ̀ pé ṣé bó ṣe múra yìí sódà tí làákà rẹ̀ bá sílẹ̀ òun náà sọ pé kò dá kí ló dé tó báyìí yóò nígbà tí gbogbo ayé náà ṣe bẹ́ẹ̀ yóò dúkùn náà ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ó sọnù ìyẹn túmọ̀ sí wípé èṣù tó bá fẹ́ ṣìyàn lọ́nà kò ní í jẹ́ kí làákà yòun kó ṣiṣẹ́ nínú àwọn ọ̀nà ète èṣù máa gbogbo ohun tí èṣù bá gbé kalẹ̀ bá ronú sí dáadáa bá lè jókòó kódà fún yàn ìyẹn náà mọ̀ pé kò dá ṣùgbọ́n èṣù ò ní jẹ́ kéèyàn ó gbogbo ntọ́nà ń bá sì gbé kalẹ̀ pé ká ṣe bó ti wulẹ̀ kéṣù ó pé kò dáa tó bó ti wulẹ̀ kéṣù ó fi ìdọ̀tí yìí tó béèyàn bá jókòó dáadáa béèyàn bá ronú sí èèyàn náà mọ̀ pé nǹkan tó dáa ìdí ni tọ́lọ́n fi fún aláà káì tọ́lọ́n bá sọ̀rọ̀ lọ títí ọlọ́run ní wà máa yẹ fẹ̀kẹ́rù ìlà ulul àgbà ọlọ́run ní tá à ń sọ yìí àwọn tó lè ronú sí òun náà làwọn tó bá ọ̀nà òun ló ti di àwọn ọmọ ànábì adam níparí àyà yìí ọlọ́run ọba ní jésù ṣe ń tí ń dẹ́rù òṣì báyìí tí ń pa yín láṣẹ ìbàjẹ́ ọlọ́run ní èmi ọlọ́run èmi sì ń pé màá foríjìn bọ́bá ti tì mí tọrọ àforíjìn màá foríjìn nítorí ká má ba àwa wà nù páńpẹ́ èṣù sọ ẹni tí ọba tí ń fi mu tó tì ṣubú ọlọ́run ní ọba ọlọ́run lòun ṣèlérí àforíjì fún yín gbogbo ẹ̀yìn tẹ́ ti kó sínú páńpẹ́ èṣù ní táìmà àbí ní tìfẹ́ ẹnu nígbà tí iye bá là tẹ́yìn náà bá rí pé nǹkan ṣe yìí ò dáa ọlọ́run tọrọ àforíjì èmi ọlọ́run ti àforíjì o mo sì ọlá èyí tó tóbi lọ́dọ̀ èmi ọlọ́run torí ọba yìí ọba tó gbáàyè nínú ọlá ni ọba tó sì nímọ̀ nípa wa o ẹ̀yin ẹrú ọlọ́run èṣù jésù ti lúgọ di ẹnìkọ̀ọ̀kan wa èṣù ó lúgọ di ẹni tí ń ṣe lọ́hùn níbi ìṣẹ́ lọ́hùn ibi tó ti dúró dòun ẹni tí ń ṣe tọ́lọ́hùn èṣù lúgọ dì náà níbi ìṣe tọ́lọ́hùn lóbi dábẹ́ kò síbi tá a ti mórí bọ́ níbi ètò èṣù àbí ká kún fún ìbẹ́lọ́hùn kọ́lọ́hùn kó là wá níbi ètò èṣù ìtọ́hùn bọ́ọ̀ bá lóun ṣe tọ́lọ́hùn níbi tọ́lọ́hùn tóun ṣe òun náà èṣù ó dùn orí ọ̀nbẹ́ẹ̀ yóò jẹ́ orí náà ríra rẹ yóò jẹ́ jọra rẹ lójú kó o bá lè máa rò pé wọ́n ló dáa jù ládàá ló sì bàjẹ́ níwájú ọlọ́run yóò sì máa jẹ́ dùnú fésù náà ìbọn yìí náà ni ládàá ló sì bàjẹ́ kò síbi jésù tí èké àwọn ọmọ ànábì àfi ká máa tọrọ ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run kó máa ní a níbi àwọn ọjọ́ ayọ̀ ọjọ́ ọ̀dùnnú èso àmàdúró dèèyàn bẹ́ẹ̀ ẹlòmíì inú rẹ̀ ó dùn dùn dùn dùn dùn yọ yọ yọ àlòkọ̀ọ́ ibi jésù ti lọ dúró lòrùn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọjọ́ ayọ̀ ọjọ́ ọ̀dùnnú ọjọ́ ọdún gbogbo àwọn ọjọ́ báyìí èso àmọ́ àmàpọ́mọ ènìyàn ní kí ìsara títí tí ó fi kó sínú ìyapa àṣọ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yẹ ẹrú ọlọ́run ó dọwọ́ àwa a jẹ́ olùgbàgbọ́ òdodo tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ ká ó ṣe níwọ̀n fún wa láti mọ̀ bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ january títí títí débi tó dé jẹ́ pé nínú islam ìbẹ̀rẹ̀ oṣù islam muharram ni torí pé january yẹn oṣù àkàndá ló ń jẹ́ janus ṣùgbọ́n tá a bá ní ká gbé intan lò lórílẹ̀‐èdè wa january february àbẹ̀rẹ̀ rẹ̀ títí débi tó dé ní december ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó dọwọ́ àwa mùsùlùmí ẹ ká kí ẹ̀sìn wa kó jọ wá lójú o ìǹtẹ́sìn wa bá pè lẹ́sìn fún wa ká mà lẹ́sìn o ìǹtẹ́sìn wa pè lọ́dún fún wa ká mà lọ́dún o gbogbo ní tí ẹ̀sìn islam tí ò bá júwe fún wa lẹ́sìn ká gbìyànjú ká kíyèsára láti gbìyànjú àwọn nǹkan bẹ́ẹ̀ ká sì má kọ́ sí i àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn di eré àti awẹ́wà torí pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe nínú ẹ̀sìn téèyàn ò bá ti lè rí tọ́ka sí wípé nínú ogi báyìí wọ́n ní ká máa ṣe nǹkan báyìí àbánábì tọ́lọ́run rán wa ló ní ká máa ṣe báyìí ẹ ká mọ̀ pé eré lásán ni o wọ́n bá bí àwa mùsùlùmí léèrè wípé èyí ṣe tẹ́ ẹ fi ń kírun wákàtí márùn-ún á rí tọ́ka sí nínú al á rí tọ́ka sí nínú ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tábà bí pèé ṣe tẹ́ẹ̀fí ń gbáwẹ̀ àárí tọ́ka sí tí wọ́n bá bi wá léèrè pèé ṣe táàfí ń sọdún léyá jẹ́mọ́ àárí tọ́ka sí nínú alukur'an àárí tọ́ka sí nínú sunna kọ́dà àtúrí tọ́ka sí pànàbí ṣe àwọn tàbí ṣe àwọn tàbí ṣe ẹ̀gbọ́n mọ́lìkì mú wọ́n ṣe àárí tọ́ka sí jẹ́mọ́ ẹ má jẹ́ ká fi òkú wí àlàyé o ẹ jẹ́ ká bi àwọn èèyàn léèrè tán bá láwọn àbí nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ nípa ànábì tọ́lọ́run rán sí wọn wípé ǹjẹ́ ọdún tẹ̀ ń ṣe yìí bí ǹjẹ́ àkọọ́lẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀bí wọ́n lérè kò sí ẹnìkan tó lè rí ẹ̀rí kan mú wa. ìdààmú tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé eré lásán ni ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ sì ṣe máa rí náà látòkè délẹ̀ eré ló bẹ́ẹ̀ kò sí ìjọsìn kankan bẹ́ẹ̀. sọ ọlọ́run ó kìlọ̀ fún wa púpọ̀ náà gbogbo ń tàà bá ń ṣe nínú ẹ̀sìn wa àá ń rí tọ́ka sí nínú ọ̀rọ̀ ọlọ́run tó tẹ́ ẹ bá ṣe báyìí jẹ́mọ́ bẹ́ẹ̀ yẹn bá pa ẹran ní ọjọ́ ọdún gbogbo aná la laada ládàá ẹ dákun jẹ́mọ́ bẹ́ẹ̀ yẹn pọ̀ ọgọ́rùn adìẹ lásìkò ẹ béèrè mélòó ní bẹ́ẹ̀ fẹ́ẹ́ tó bá ni tó wà kò sí ẹnì kankan tó lè sọ pé

àwọn tí wọ́n bá wo ní ìwé ọwọ́ wọn dáadáa àwọn náà ṣe ìmọ̀ wọn lọ sí camp nísìn tó bá dìbí january 4 wọ́n padà wálé àbí káwọn míì náà kan tiẹ̀ mọ́tò ẹ̀ṣẹ̀ ń tọ́jú mọ́bẹ̀ kí ló wá dé tí àlàbọ̀ mùsùlùmí tó fi wá fẹ́ daṣọ kódà aláàjì míì ẹ̀rí tó ní ó múra kankankan tí ó múra kankankan tí ó mọ̀ sọdún àwọn tó lọ́dún gan náà nínú wọn gan àwọn míì ò bá wọn ṣe nítorí pé kò sí tọ́ka sí ṣùgbọ́n tá bá pè léré kò sí wàhálà kò sígbà téèyàn ò lè ṣeré tó bá yẹ fún wọn láwọn ń ṣe é tó kò sí wàhálà kò sígbà téèyàn fẹ́ ṣe é tí ò lè ṣe é ṣùgbọ́n tá bá pè lẹ́sìn àwọn challenge wọn ló ti fẹsọ̀ torí pé tí wọ́n ń pè lẹ́sìn a gbọ́dọ̀ rí tọ́ka fún nǹkan yẹn nínú ọ̀rọ̀ ọlọ́run àti nínú ìlànà òjíṣẹ́ tí ọlọ́run ọba ara fi onáìnílànà anábìrì sọmọ ọlọ́wọ́n bá sọ́nà al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn tí wọ́n sọ di eré lásánlásán nígbà tí ò sí pé nǹkan báyìí láṣẹ nǹkan báyìí láṣẹ ẹ̀yin náà ti dòdá kíyèsí bá a bá ń sọ ọdún ìtúnu àwẹ̀ bákan náà láti fi ṣe ní gbogbo ayé lọ́nà wo ká tó lọ yídì ayọ̀ jáka abẹ́ẹ̀kọ́ gbogbo ayé oníkàlùkù náà tó o ti yọ jáka rẹ ká tó lọ kírun ó tún mọ̀ pé bí ó dọ́gba ní gbogbo ayé náà nìyẹn nítorí pé a ní lànà tábà ti lọ yídi jamaa tábà dé yídi aka méjì péré náà láti ẹ ní gbọ́ káwọn kan sọ wípé yídi tàwọn ìjó làwọn ò fi jó gbogbo wa náà ráka méjì náà láti bàbá ti kẹrẹ aka méjì tán ìmọ̀mú ó ṣe kí ni kùtùbà padà wálé nítorí pé ó ní òǹtẹ̀ tọ́ lọ́ọ̀nù lójú ó fi rọrùn fún bí àsìkò ọdún ìtúnú àwẹ̀ bọ́bá onílẹ̀ yíbò bó ṣe kírun nílẹ̀ haúsá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bóyá náà ṣe kí ṣùgbọ́n láwọn ará ti bí yìí tí ọdún wọn bá bá níbi tí èyí ṣe bí táwọn èèyàn tiẹ̀ wà kò lè rí ìjọsìn ṣe ń bẹ̀ torí pé wọ́n ṣe ṣe ọdún yẹn yóò yàtọ̀ sí àwọn míì ń bẹ oníjó ni àwọn míì ń bẹ ẹlẹ́kùn ni àwọn míì ń bẹ alátẹ̀wọ́ ni àwọn míì ń bẹ kán dijú kán máa súfèé kán máa tàka òní tiwọn ẹ wàá béèrè pé ewo gan ni wọ́n ní ẹ ṣe èwo nìpìlẹ̀ gangan nígbà gbogbo wa pín yẹlẹyẹlẹ yìí èwo gangan lójúlówó dhalika bi anna Allah wal haqq ìyẹn túmọ̀ sí pé ọlọ́run nìkan ló bo òdodo ìlànà tọ́lọ́run bá gbé kalẹ̀ kí dojúrú bó ti wulẹ̀ kọ́ ma jàmáà tó bá di gba ilé yánà gbogbo ẹ̀ dọ́gba bákan náà láti pẹ́ran bákan náà láti kírun léyà gbogbo ẹ̀ ọ̀dọ́gba káàkiri ìwòlẹ̀ ayé kí ni èyí tó fi rí bẹ́ẹ̀ torí pé a rí ìtọ́ka sí nínú alukur'an a sì rí ìtọ́ka sunna wa sallam eléyìí tá à ń sọ yìí ṣe àtakò kì í ṣe tìjà bá ní kò rí bẹ́ẹ̀ kó wa a ní ọ̀dà ọdún mẹ́rin wa nínú ìrọ̀wọ́ yìí abàdà wọn ò lè rẹ́rìn wa bí tí ni wípé ah èèyàn tó tó báyìí wá sílé ayé ah, ó yẹ ká ẹ̀

ẹ̀rì pé ròònù lásán ni bẹ́ẹ̀ náà ní tiwọn iná yóò gbúdọ̀ tó báyìí kó wálé ayé kó má ní bàbá kó à ó yẹ ká máa lọ́jọ́ ọ̀bí ànábì ádámà náà tẹ̀yìn fún òkú rẹ̀ ní bàbá kò sì níyà ó yẹ ká sọjọ́ tiẹ̀ náà torí pé èyí náà tóbi ìyẹn túmọ̀ sí pé gbogbo tí ọba ti rí tọ́ka sí táwọn ènìyàn bá ń ṣe eré òun ni àti awẹ́wà eléyìí ó rí ó jẹ́ káwa mùsùlùmí ọmọ ìyàtọ̀ láàrin ẹ̀sìn àti eré ọlọ́run bá ní àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn déré tí ìtànjẹ ayé tó sì ti gbé wọn lọ odò ayé odò ìtànjẹ ayé ó ti gbé wọn lọ ọlọ́run ní gbé kìyàmà á gbàgbé wọn níjọ náà kámà sọ ayé omi yìí máa dà nítorí pé àwọn náà gbàgbé péjọ kan ń bọ̀ táwọn pàdé gbogbo nǹkan tẹ́ ń sàfitì sọ́dọ̀ ọlọ́run ló ọlọ́run bí wọn lè rí níjọ́wọ́ ni mo ní ẹ ṣe sánàbì kan ni mo rán sí yín tí mo ní kẹ́ máa ṣe nǹkan báyìí ọlọ́run ní apá wọn sì níjọ́ náà a ò ní kà wọ́n kún tó bá dijọ́ gbọdọ̀ kí a bá ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ mọ́kọ̀ sí àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nǹkan pè lẹ́sìn òun náà ní nǹkan tá a gbé lérí kí lọ́lọ́run wí kí lòjíṣẹ́ rẹ̀ wí gbogbo tó bá ti yàtọ̀ sí léyìí ẹ̀sìn tábà ti ń ṣàfitì rẹ̀ sí di ẹ̀sìn yálà nínú ìsìláàmù ni àbí nínú ẹ̀sìn ni tábà ti ń sọ pé ọdún yìí o ọdún ẹ̀sìn ni ẹ jẹ́ ká lọ mọ̀ pé táwa bá ti rí tọ́ka sí fún ọdún yẹn nínú ọ̀rọ̀ ọlọ́run táà sì rí tọ́ka sí fún ọdún náà ní àtòrí ahọ́n òjíṣẹ́ ọlọ́run tó rán sí wa ká lọ mọ̀ wípé eré gbá onírú nǹkan náà wò àti àwẹ̀wà irú ẹni tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ kó má lè fi ẹ̀san kankan tí ó gbà lọ́dọ̀ ọlọ́run bó ti wulẹ̀ ká yọ bàbàrà nǹkan náà tó kó sì máa màdájú wípé yọ làkọọ́lẹ̀ fún sẹlọ̀n nítorí pọ́ parọ́ ntọ́lọ́hún ọ̀sọ́ ọ̀pààyọ̀ rẹ̀ mọ́lọ́ tọ́ba lòun ṣeré látòjú eléyìí kéèyàn máa gbá bọ́ọ̀lù ní ìsìnkọ́ máa ṣeré kan lọ́hùn ò lè fi àjọ lórí èèyàn tí ọba ti jọ lọ́wọ́ àsìkò òun tó sì fi tàtẹ́tẹ́ látòjúwe torí pé ọ̀sọ́pọ́lọ̀ lórí ọmọ ìṣe ṣùgbọ́n gbogbo tí yàrá ti sọpọ́lọ̀ lórí kéèyàn ó ṣe é tọ́lọ́hún ò sì sọ pé kéèyàn ò sọ ọlọ́hún ó bí léèrè lọ́gbọ̀dọ̀ kìámà pé níbo ni mo ti ní kọ̀ọ̀mọ̀ ṣe nǹkan yẹn so ìdí mi tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ń parọ́ ọdún kan mọ́ lọ́hún pọ́lọ́hún ló ní káwọn máa ṣe tí ì sì ṣe pọ́lọ́hún ló ní kí wọ́n ṣe ẹ jẹ́ ká lọ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń bẹ fún rúfo onítọ̀wọ̀ ká sì lọ mọ̀ wípé gbogbo ọdún táwọn èèyàn bá ti gbé kalẹ̀ tá a bá ti ń gbóòórùn àṣà ẹbọ níbẹ̀ ẹbọ náà ni o èyíkéyìí nínú ọdún táwọn èèyàn bá gbé kalẹ̀ tá a bá ti ń gbóòórùn àṣà ẹbọ ń bẹ ẹbọ náà ẹ̀yin ẹwọ àwọn tó ń sọdún ògún àwọn taxi driver àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pẹ́lú mi kì í ṣe pọ́lá níyàn kó ń fẹ́ bọ̀ òun abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n nítorí pé ẹgbẹ́ onímọ́tò tó ń ṣe àwọn dandan dáṣọ ẹ̀ náà ni òun ò lè má mú un bẹ́ẹ̀ náà òun náà ti kópa nínú nǹkan yẹn gbogbo ọdún tá a bá lè trace ẹ̀ tá a bá ti ń kẹ́sìn nǹkan bí ẹbọ bí ẹbọ ń bẹ kónítọ̀ náà mọ̀ pé òun ti kópa níbi dídá nǹkan papọ̀ mọ́lọ́ èyíkéyìí nínú orúkọ tá a wá pọ̀dún tá a bá ti wò ó tí nǹkan tó jọmọ́ bí ẹbọ bí ẹbọ tó bá ti ń wà ńbẹ̀ á ti kẹfì wípé eléyìí wọ́n kàn pa lórúkọ dà ní ẹbọ náà ni lẹ́yìn pé wọ́n bá ń ṣe ẹbọ ọdún ńlá náà ni bí ká máa tún lókè kí máa máa ṣe yàrá gbogbo ẹ̀ máa ṣe gbá ọ bí ṣe máa rí náà ẹ máa wọ àwọn ológun àwọn ọdẹ tán bá ti ń bọ̀ kí ni wọ́n máa yìnbọn òkè pa àbí bẹ́ẹ̀ ó jọra wọn náà kankan náà ni wọ́n ní alukufuru millatun wahida kúfúrú ẹ̀rì pé wọ́n máa jọra wọn wọ́n máa yìnbó fi pàwọ́ wọ́n máa àbẹ́ẹ̀rí náà tó ń àwọn ọdẹ wọ́n máa yìnbọn iná máa yọ wọ́n máa ṣe bẹ́ẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ẹ̀tàn jẹ́ pátápátá ni kúfúrú wọ́n máa jọra wọn òdodo yóò dàdúró lọ́tọ̀ ọ̀dọ̀ ẹ̀mẹ́lò dáhùn sọ tó lé a lè fún wọn wéra wọn o adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó fi ọ̀nà òdodo yìí tó fi mà wá àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kọ́ lọ́mọ mẹ́sàn-án wà kúrò mẹ́rẹ̀ rẹ̀. الحمد لله جعل الإسلام مأوى الأمن والاستقرار وجعل شعائره أمارات السلم والطمأنينة في جميع أحكامه وآدابه وأعياده والحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدئ لولا أن هدانا الله لهذا إلى هذا الطريق السوي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أنه من أكبر الكبائر وأعظم المحرمات الإسراف وعدية الناس وترويعهم ذلك لما فيها من تفويت الأمن والاستقرار وما فيها من إيقاع العداوة والبغضاء بين العباد وقد يفضي ذلك إلى إرهاق النفس وكل هذه المحرمات قد زينها الشيطان للناس في بداية منذ بداية شهر ديسمبر إلى اليوم الأول في شهر يناير مبررين ذلك كلها باسم عيد الميلاد وعيد بداية السنة الجديدة الميلادية عباد الله إذا دققنا الفكر ومعنا النظر في اللعبة الانفجارية نجد فيها هذه المخاطر الثلاث الإسراف وحدية الناس وترويع العباد وكلها محرم شرعا وعقلا يأثم صاحبها يقول الله سبحانه وتعالى ولا تسرفوا إن الله لا يحب المسرفين وقوله تعالى ولا تبذروا تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا عباد الله اعلموا أن عضية خلق الله مما يجب العذاب يوم القيامة ولقد جاء في السنة امرأة دخلت النار لهرة أي لأبيتها فما بال أبية الناس أكرم خلق الله تعالى عباد الله إن اجتناب أبية الناس من علامات كمال الإيمان لقول النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن السنة عن عبية المؤمنين مبارزة لرب العالمين لقوله تعالى في الحديث القدسي في رواية من عادى لي وليا فقد بارزني بالمحاربة عباد الله إنه جاء في السنة أنه من عظم الذنب ترويع المؤمنين فاعتبروا يا أولي الأبصار بأن الشيطان لا يريد لعباد خيرا فيما كانوا يفعلون في أيام أفرائهم وأعيادهم لا سيما الأعياد التي ما أنزل الله بها من سلطان أدوك فوالون àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ka sí ọlọ́run ọba tí ó ṣe islam ní ẹ̀sìn ìfàyàbalẹ̀ kò sí ìpayà kankan nínú gbogbo nǹkan tí islam gbé kalẹ̀ fún wa bá kírun àkónú abẹ́ni kankan bá gbáwẹ̀ àfinira kan ní kankan bá ṣiṣẹ́ hajj wa òmúnira abẹ́ni kankan bó ti wùlẹ̀ kó ma ọlọ́run ọba fi àlàáfíà àti ìbalẹ̀ àyà àti ìfọ̀kànbalẹ̀ ọlọ́run fi sínú ẹ̀sìn islam ọpẹ́ ni fún ọlọ́run tó ṣe islam báyìí ó sì tún ṣe islam àpẹẹrẹ ìfàyàbalẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run ọ̀tá ọmọnìyàn wọ́n ń pè islam lórúkọ tí kìí ṣe kẹ́ lágbàáyé lórí ẹ̀rọ ayélujára ìwọ̀n tí wọ́n máa sọ náà nípa àwọn mùsùlùmí àwọn apààyàn àwọn tẹ́rọ́rì àwọn ọgbà àwọn àwọ̀ gbogbo ẹni tó bá di ìwà terrorism mọ́ wà islam kì í ṣe ẹ̀sìn tó wá bí àlàáfíà fàyè ni kì í ṣe ẹ̀sìn tó wá dá wàhálà alẹ́ sínú ìgbésí ayé àwọn èèyàn kan sallallahu wa alihi wa sallam wọ mọ́sálásí ń dọ́kan àwọn èèyàn wá ń ké quran ariwo ń wá ní mm, mm, mm, ẹ máa síbẹ̀síbẹ̀ ànábì ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ má kó nira bá àwọn ẹ̀ tó kù. sòyẹ́ túmọ̀ sí pé bọ́ba lọ fẹ́ sàdúrà gan ariwo lé ògbúdọ̀ pọ̀ débi pé ó fi máa di ẹlòmíì lọ́wọ́ ọ̀rẹ́ ń tilé wọ àfa nígbà tó bá ti dòru ọba bẹ̀rẹ̀ látago kan òru láàyè lóru bí láńlọ́ọ̀dù bá fún ọ nígbè fún ọ jáde ọ̀sẹ̀ lọ́wọ́ àsìkò àwọn ní mùsùlùmí lórí pé mọ̀ ń bẹ lọ́wọ́ náà fi lé mi dáa wọ́n lè lé ọ jáde torí pé òjì kẹlòmíì ó sùn nínú ilé láìláìlá àdúrà tó ń ṣe yẹn ṣé níwọ̀ntúnwọ̀nsì lọ́nà tó fi ní kó nira bá ọmọ àkejì gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ìlànà Islam lọ nínú tá a tún rí láwùjọ wa lé ní àdẹ́pá àwọn mùsùlùmí kan náà ti ń fèsò òru báyìí náà nígbà wọn ló sùn ládùúgbò wọn máa pariwo àwọn ìyáṣẹ́yá lóríṣiríṣi gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú òṣìṣì Islam Islam ò fara ní ẹnikẹ́ni bó ti wùyà kó ma ọlọ́wọ́ ọba tó ṣe Islam báyìí òun náà ni ọba tí a dúpẹ́ fún o àjẹ́rìí nídìí ẹ̀rí tó dodo pé kò sẹ́ni tí ẹ̀sìn ìjọsìn tọ́sí àfọlọ́n bẹ́ẹ̀ sì ni ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀díkà lọ mọ̀ wípé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tọ́lọ̀ ń kórira púpọ̀ nínú ẹ̀mí al-isra kéèyàn máa ná ìyá àpà ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run bákan náà kéèyàn ó máa kó ìnira bá ọmọ làkejì ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run àbí kéèyàn ó máa dáyà já ọmọ làkejì kọ́ ọ máa dẹ́rù bá ọmọ làkejì yálà nínú ọ̀rọ̀ àbí nínú ṣe àbí kọ́ farapamọ́ níbi kan fún kọ́ dáyà já ọlọ́run ọba bínú sí rúṣẹ̀ síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yìn ẹrú san ọlọ́run ó máa ń ṣokùnfà àìbalẹ̀ àyà ó sì máa ń bí ọ̀tá láàrin àwọn ọmọnìyàn síra wọn kódà ó lè ṣokùnfà kí ẹ̀mí ọmọlàkejì ọ̀bọ ẹni tó ń fara ni tó tásìkò kan ẹ̀mí rẹ̀ lè bọ́ ẹni tó ṣàyẹ̀dẹ́ dẹ́rùbà lójijì rẹ̀ lè bọ́ gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa nílọ kájìnà sírò àwọn nǹkan wọ̀nyí bí nǹkan yìí ṣe wá tóbi lẹ́sẹ̀ January gbogbo ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ó ti fúnfún yẹ lọ́dọ̀ àgbàlagbà kọ́dà gbọ́ pé odidi gọ́vnà ìlú kan bẹ̀rẹ̀ lọ ní ọ̀kọ́ ní báńgà níbi tí ó sì ṣe ẹ̀ṣẹ̀ yẹn ní fúnfún yẹ ní làkàyè rẹ̀ ẹ̀yìn ẹ̀rú san ọlọ́run ẹ̀jẹ̀ ká lọ mọ̀ wípé tá a bá ronú dáadáa a rí wípé n tá ń pè lọ́ọ́bátulẹ̀ ìfìjàríyà nǹkan ṣeré tí máa dún gbà ó tá ń pè ní báńgà yẹn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wà nù ẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe. ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ ìnápa wà bẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìkóniraba ọmọlàkejì wà bẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìdẹ́rùba àwọn èèyàn lọ́nà ìtọ́ wà bẹ̀ ó fowó ra ẹ̀ṣẹ̀ ó sì fowó ra ìbínú ọlọ́ fún ẹni tó bá lè ronú nǹkan tí mo sọ ẹ gbogbo ẹ̀ ló pé sínú kan yọ ilé yọ yọ́ra tiẹ̀ yọ́ra àwọn ọmọ tí òṣìṣẹ́ lábẹ́ rẹ̀ àti bó láti abẹ́ nígbà tó ń sọ pé náà òun náà rà lè mọ̀ gbogbo tí ò da pátá èṣù ń ṣe bẹ́ẹ̀ sì ni bá jókòó kalẹ̀ bá ronú dáadáa làákà èèyàn náà sọ fún naira bá jù tó dún gbà lẹ́ẹ̀kan naira lọ́rùn ẹ wá bí ẹni yẹn léèrè pé àǹfààní wo lórí nínú five naira yẹn nínú dúndún tó dùn kí ni àǹfààní tó ṣe ọ́ ah, kò sí àǹfààní rẹ̀ kan ọdún là ń ṣe subhanallah kò sí àǹfààní rẹ̀ kan bẹ̀ kódà bí ìyára súùtì pọ́njúlá ọ̀rọ̀ ra àǹfààní ń bẹ̀ ṣùgbọ́n tó kàn tó gbà ọ́ ìmí ń bẹ wọ́n lè ra mí lọ́ndẹ̀ náírà wọ́n lè ra mí five hundred naira gbogbo orí five hundred naira yẹn jẹ̀ máa ó ti ra kóńgò gàrí méjì kò sí nǹkan fẹ́ fààyàn bẹ́ẹ̀ ju kó sá pariwo ariwo tó wá pa òun kò mú àǹfààní bá ọ kò sì mú àǹfààní bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀rí ẹlòmíín bẹ́ẹ̀ tó ṣe pé ó ti ń sùn lọ kí ni ọba dún létí ẹ̀ ní ọba tají èpè ní ọ̀kọ́sẹ́ olórí ibú wo ni òyìnbó kò ń sùn ó sì di olórí ibú náà torí pé pè èpè máa mọ̀yàn àfi tó ọba wù èpè lókù tó ọba wù èpè tó bá fún ọ lépè ànábì sọ pé yọmọ ẹ wọ ọgọ ọ̀rọ̀ ọmọdé nítorí gbèpè ojoojúmọ́ ìwọ bàbá náà ló sì fún lówó tó fi lọ́ra ẹlòmíì yọ ọmọ ma sọ sí di tó ṣe pé ẹni tó dúró jẹ́jẹ́ rẹ̀ wọ́n mọ̀mọ́ lọ sọ bẹ́ẹ̀ kan bá lè nìyẹn lára iná àpà ó wà ń gbogbo owó bá ná tí ò láǹfààní kankan tá a rí ń òun ní náà àpà a ti ṣàlàyé wa téèyàn bá ná owó ní fi wo iná àpà ó yàtọ̀ fi wo iná bóyá ọ̀rọ̀ ọkọ̀ kan ọkọ̀ tó yẹ kí tó ra fifty million dọ́là iná ni ó lè má jẹ́ iná àpà o torí pé ọkọ̀ tó ra fifty million tó o lọ wòye tí wọ́n rà ní one million ṣé yàtọ̀ wọn ẹni tó lọ ra ọkọ̀ million iṣẹ́ rẹ̀ lè jọ irú ọkọ̀ báwọn ọ̀nà rẹ̀ lè jẹ irú ọkọ̀ báwọn lọ́nà kan àbọ̀nà òun ló máa ń àwọn ole ló náà pà ó kù sáàárín òun àtọlọ́hun ṣùgbọ́n mi tó lọ ra nǹkan five naira ó mọ̀ jẹ́ ẹni tó náà àpà tá wo nǹkan five naira yẹn tá a rí pé kò sí àǹfààní kankan tó ṣe ẹni yẹn ni kò sí àǹfààní kankan táwọn èèyàn rí látara nǹkan yẹn ìyẹn náà ń pè ní náà ìyẹn náà ń pè so fi wa wípé èyíkéyìí nínú owó tá a ná tó fẹ́ra báńdà iná pàní kìí ṣe nǹkan tó jẹ táàsọ̀ pé yú ọ kìí ṣe nǹkan tó ṣe ọmọlàkejì láǹfààní ó kó nira bọ́ ọmọlàkejì kìí dẹ̀ ṣe nǹkan táàsọ̀ wípé tó bá ti ra àwọn yóò wúlò fún ọ yóò wúlò fáwọn ọmọ náà kò sí so gbogbo ọ̀nà tí èèyàn lè fi ronú àǹfààní kan èmi ò mọ̀ bẹ́ẹ̀ lómi ìtún lè ronú ẹ o èmi ti jókòó jókòó jókòó jókòó mo ronú ẹ̀ títí mi ráfà ní kankan lẹ̀ tọ́ba wa jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé náà pàmì yẹn ẹlẹ́ẹ̀kejì ìkóyìnira bá ọmọlàkejì nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run subhanahu fara ní ọmọlàkejì kódà ẹlòmíì ń bẹ ń bọ̀ kadà mo ti rẹ́ nìkan tí ń kadà lọ wọ́n sì ju ẹni sì ṣe balabala ó rí sínú gọ́tà àwọn tó ń ju subhanallah ṣé ẹ̀mọ̀ pẹ̀lú ẹni yẹn bí ó sọ̀rọ̀ ntọ́ bá ti sọ àṣẹ ọlọ́run ti gùn tó bá sọ sáwọn ẹ̀mọ̀ yẹn ìfara ní ọmọ làkejì èyí tó wá kéré tí lè ó fi má ẹ̀mí lè sàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkónira bá ọmọ làkejì òun ni àwọn nǹkan yìí ń jẹ́ kódà ẹlòmíín bẹ tó bá ní hypertension tó bá gbọ́ orú nǹkan yẹn gbì lójijì ó lè dákú nígbà bá dákú sí ẹni tó ju nǹkan òun ti sálọ yóò tẹ̀lé kí wọ́n sẹ̀ máa rọ̀ṣẹ̀ lọ hospital gbogbo àwọn nǹkan wọ̀nyí bá a bá wò sọ́tún bá a wò sósì tá a wò síwájú tá a wò sẹ́yìn kó sàǹfààní kankan tó ń wá ìkónira bá ọmọ làkejì okùn rẹ̀ bákan náà ìmọ̀ dẹ́rù ba àwọn èèyàn lọ́nà ìtọ́ ẹni tó bá dégbò nǹkan gbá lójijì ní ní tó súnmọ́ a ti rí àwọn

gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjọba òṣèlédé lórí ọ̀rọ̀ yẹn wọ́n wùwà mùnáfìkì wọ́n sọ wípé ọlọ́pàá ọmọ mú wọn wọ́n yìí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn onímọ̀ wọn sùn mọ́tò wáyé pọ́rọ̀ àwa mùsùlùmí ni ó tèkè ọ́ lóde a máa sọ fún wọn nígbà àgbẹ̀rẹ̀ mọ́sálásí ń bí àwọn kan wá láti mínísírì wọn ni ẹ ṣé ṣé wọ́n àpúrùfù mọ́ọ̀sì yìí lọ́dà mínísírì mo ní ẹ lọ yẹ̀wò yín wò lọ mo wá ń bí ẹni yẹn mo ní gbogbo àwọn chọ́ọ̀jì tí ń bẹ lórí àpáta yìí sáà àpúrùfù ẹ̀ àwọn ẹ̀ mọ́sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ọ dá mi lójú láyé ìjọba ò lè àpúròfò orí àpáta torí pé ara mineral resources fi orílẹ̀-èdè yẹn tíjọba bá fẹ́ wá fún àpáta yìí lọ́la wọn ò ní gbà ọ̀dà lọ́wọ́ ẹnikẹ́ni inú àwọn àlùmọ́ọ́nì orílẹ̀-èdè òun làwọn àpáta tẹ̀ wọ̀ bíi gold bó ṣe rí àwa là kí ìmọ̀ yẹ o tábà fẹ́ wá fọ ní ìsìn ìjọba lónìí àwọn ọ̀rọ̀ pé orí ilẹ̀ mi lọ́wọ́ àkọsílẹ̀ ìjọba pẹ̀lú ìjọba lónìí àti wọn rán àwọn tó ń kọ́lé ìjọsìn wọn sórí ẹ̀ níbo náà ti gbà púrúfà wọ́n á ń bèèrè pé àpúrúfàdà a ti kó gbogbo òwe jáde èwo ló tún béèrè environmental impact ohun tún lélẹ̀ èwo ló tún béèrè ohun tún lélẹ̀ èwo signature of commissioner lélẹ̀ wọ́n ní òkè inú ti ẹ̀dùn pé ẹ̀yà àwa mùsùlùmí létò àwọn èyí tẹ òfin mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀ máa ń ṣàbùsí sáwà àtijọ́ tó ti ń sọ lórí rédíò pé tó bá ti di báńkà kọlọ́pọ̀ òun tá a lè náà ṣùgbọ́n dọ́dọ́ bá gbọ́ pé mùsùlùmí ṣe nǹkan tó kù ní ẹ̀ka àtọ̀ wọ́n dán ọlọ́pàá ṣòwò rẹ̀ tó yẹ túmọ̀ sí pé ìwà mùnáfìkì òun ni ṣùgbọ́n tí yóò tọ̀rọ̀ àwọn ọmọ sọ kí gbogbo mùsùlùmí kóníkàlùkù fi ọfà àwọn ọmọ wọn létí bá a bá bẹ̀rù òfin ẹjá bẹ̀rù ọlọ́run bá a bá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù èpè ọmọlàkejì ẹni tí ń lọ jẹ́jẹ́ rẹ̀ tó ju báńgà sí nínú aṣọ tó bá ṣépè fún èpè yọ̀mọ̀ lẹ́fì rẹ lómi ọ̀rọ̀ rẹ̀ ò ní níyànjú yóò wà ní ìwọ̀n mọ́ tó ń sí ọ̀rọ̀ òsì lè máa ń tó ti dàgbé ni ẹni tó fún ọ lépè torí pé múùdù tó wà ìṣesí tó wà tó fi fún ọ lépè o kó o tó lè rí nǹkan yẹn dá padà ọ̀nà òjì ẹni tí ń gbọ́ ọ̀kadà rẹ lọ́pọ̀ ju pátá ju kìíní ti tó rí sínú gọ́tà sí gbogbo ojú ẹ̀bó tó wáyé tó wẹ̀yìn fáwọn tí wọ́n dìtú sálọ kí ló kù tí ó sì pè ní òfin àfitọ́lọ́ ń bá fẹ́ sàánú wọn lóko kí ni òfin ni màwọn bá àbá ti ẹ̀bẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù pé gbogbo àwọn nǹkan wọn yìí nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ ni pẹ́ bá lẹ̀ ń sọdún ẹ má mú ìyapa àṣẹ ọlọ́wọ́n bá mọ́dún torí pé níbi gbogbo ọjọ́ ayọ̀ ibẹ̀ lè súnmọ́ dúró sí o ẹ lẹ̀ ń sọdún ẹ sì máa ṣẹlọ̀ ẹ lọ ń sọdún ẹ máa tẹ̀lé lánàá ìṣù gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí nínú ogun tó yẹ ká kí ìfara ni o ẹ̀yẹ́ rúṣin ọlọ́run ní tá a sọ yìí kò bá lànà tọ́lọ́wọ́n bá mú bẹ́ẹ̀ sì ni kò bá làákàyè ọmọnìyàn mú o ọlọ́run nọ ní alukur'an ọlọ́run ní ẹyẹ nánà apà torúkọ ọlọ́run bọ̀ fẹ́ràn gbogbo ẹ̀sìn bá nánà apà ọlọ́run ní lọ́ọ́ wípé láàyè nínú alukur'an ọlọ́run mọ́ àwọn tí yẹn ọmọ ìlú èṣù ni wọn èṣù sì tó wọn òun kulẹ̀ ti kọ́tọ̀ ọlọ́run láti jọ tó ti pẹ́ sòyìn so ìrántí wá ní báńgbà náà mí ní ìkúwá ní ṣọyọkí ọmọ ẹ̀yìn oṣù náà abẹ́lẹ́ wọn bá ní tóbi lẹ́kọ́ mọ́sá ìṣọ́ wa ń bẹ̀ wọn. ẹ̀yin arúsọ ọlọ́run ẹ̀dí ká lọ mọ̀ wípé kéèyàn ó máa fi ara ní ọmọ làkejì kéèyàn ó kónira bọ́mọ làkejì gẹ́gẹ́ bó ṣe wà nínú yíyin báńgà ìkónira bọ́mọ làkejì wà ń bẹ̀. ó lè ṣokùnfà tí ànábì sallallahu alaihi wa alihi wa anabi ni obìnrin kan wọ̀ náà torí mùsù torí ológbò ológbò ni obìnrin ṣèyàn mùsù ànábì lóbìnrin yẹn ó wọ̀ náà nítorí ológbò kí lóbìnrin yẹn ṣe ó fara ní ológbò yẹn kéèyàn fara ní ológbò musu kọ́lọ̀ ń wá kádàrá pẹ̀lú yẹn wọ̀ náà bó wá ní tó fara ní odidi èèyàn láti lè mọ̀ wípé bó ṣe mọ́ ẹlòmíì lè torí ẹ̀wọ̀ náà torí pé ẹni tí ń sùn lọ́wọ́ abẹ́rẹ́ táwọn rẹ̀ ń ṣe tí wọ́n yin báńgà gbà lójijì tó yẹ pé ìgbà kan gbọdọ̀ síìtù ló tó lajú kí n tó ṣe yẹ kórópó lè mú jẹ́wájú ọlọ́run tó gbà kíá ṣèdí ni tó fi jẹ́ pé gbogbo àwọn ìlànà tọ́lọ̀ ń fi lélẹ̀ fọwọ́ mùsùlùmí àwọn ń tẹ̀lé ń pe ara wa síbi ẹ̀ lọ́bi dẹ́gbẹ́ àlejọba abẹ́ sọdún léyà kẹ́nìkan wá lóhùn ọdún kan làwọn kan láwọn fẹ́ bí bàbá aléyá wá bí bàbá kérésì náà ti wà kí bàbá aléyá náà wà bó ṣe múra ṣe láwà ní ni ní ọwọ́ ni àbíjà làbíyà ní ọwọ́ dálẹ̀ ẹ̀sìn tí wá ti lójú pò ẹ béèrè nínú òwe ọwọ́ wọn níbo ni bàbá kérésì wà ẹnìkan yóò jẹ ló wà láti ti ni àfẹ́sìn ẹ bẹ́ẹ̀ni kan ló fẹ́ ṣe bàbá aléyá ní lọ́wọ́ ẹ̀pẹ̀ sánàbì lọ sọ àbínú tí àwọn ní ẹtì àwọn béèrè ìdí tí ò fi jẹ́ Islam dojúrú nìyẹn tí nìyẹn gbogbo tí rí ṣe yóò gbogbo ni nítorí pé a ní a níbi tá à ń fa ọ̀rọ̀ sí a sì lójú pọ̀ kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run sí mùsùlùmí ọlọ́run bá ń tóbi ọlọ́run má jẹ́ látara pé o fara ní ọmọ làkejì tó o bá fara ní ọmọ làkejì o lè tibẹ̀ wọná ìjọba kìyàmù. ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé nínú àmì pípé nínú ìgbàgbọ́ tọ́lọ́run lè kà yàn onigbagbo onígbàgbọ́ òdodo tòótọ́ òun náà nìkan yẹ sẹ́yìn wò kéèyàn má fara ní ọmọ làkejì nínú àmì pé ìgbàgbọ́ èèyàn pé ni anabiwa muhammad sallallahu wa sallam anabi gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run kò gbúdọ̀ máa fara ní aládùúgbò rẹ̀ jama ìfarani aládùúgbò rẹ̀ sẹ́ńbẹ́ bá ń gbà bí òsínbẹ́ ọ wá ń bẹ́ ariwo yẹ kí ló fi mọ òní sùn ìmí ìlẹ̀ dún bí ìgbà ogún pa pàpàpàpà bí òdún tán òní òní sùn bí ṣe ń parí èyí wọn tó ju mi yóò tó máa dún yóò máa dún yóò máa dún bí àbá wa lọ́pàá tẹ́ fi mú yín ọlọ́run ní mú yín àbọ̀rọ̀ tẹ́ni ẹ bá ń pa àwọn ẹni yóò sì dìkún sọ lọ mọ́ṣà sí báyìí yóò mú bí ó sọ̀rọ̀ gan nǹkan yóò tẹ̀lé tẹ̀lé ṣèdí ìdó fi jẹ́ pé ẹ jẹ́ ká fa àwọn ọmọ wa létí o ẹ jẹ́ ká pe àkíyèsí wọn bọ́lá bá tiẹ̀ kádàrá akókẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọdún january dàsìkò yìí ìyapa àti ọlọ́run kọ́lọ́ yẹ fẹ́ fi yọ ṣé bí yẹn ṣe ń dúpẹ́ fọlọ́ nìyẹn à tán bá ń sọdún wọn àwọn ẹni máa ń fara mi ayé báwọn ológun bá ń lọ wọ́n dà blu jọla abẹ́kọ̀ wọ́n dà ẹnjẹ́ ọ̀lẹ̀ jọla bó o bélégún lọ wọ́n nà ọ̀lẹ́gba láì sára wọn nítorí wípé ìlànà ẹbọ ìlànà kèfèrí òun làwọn ń tọ̀ gbogbo ẹnikẹ́ni tó ń kílè mú káwọn níwèé lọ́wọ́ kí wọ́n lo ohun tó wà nínú ìwé ọwọ́ wọn ẹbí wọn léèrè pé tó wà nínú ìwé ọwọ́ yín ẹnikẹ́ máa lò ẹ̀ ń sọdún ni o ẹ rí ìtọ́ka sí nínú tó wà ní òwe ọwọ́ yìí àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ náà máa ń sọdún náà máa ń fi ara ni àwọn aráàlú àwọn ẹlẹ́bọ ni oníṣàgbò àwọn ológun àwọn eléégún àwọn náà máa ń ṣe ògùn káyà ṣùgbọ́n gbogbo ọdún gbogbo ìlànà tá a bá ti fi tì sọ́dọ̀ ọlọ́run àlàáfíà ló máa ń mú wa ìfọ̀kànbalẹ̀ ló máa ń mú wa bá a bá sọdún léyà jẹ̀mọ́ nínú ẹni tó fún lọ́rẹ́ àtẹni tó fún lẹ́ran nínú ẹni tó sùn tí wọ́n yìnbọn gbà lójú ẹ̀ tó jí àtẹni tó fún lẹ́ran kò jọra wọn ọlọ́run tó dálé ayé ó gbé ẹ̀sìn kalẹ̀ láti mú àlàáfíà wá ní ẹ̀sìn ò gbọ́dọ̀ jẹ́ nṣẹ́ ò máa jẹ́ ìkónira bá ọmọ làkejì bákan náà kéèyàn máa fara ní àwọn olùbẹ̀rù ọlọ́run eléyìí a tún máa fi ẹ̀ṣẹ̀ yìí tún wá pọ̀ bí a bá fara ní èèyàn lásán ẹ̀ṣẹ̀ ni olùbẹ̀rù ọlọ́run ẹlòmí ń bẹ àsìkò tó dí tó ka quran títí tí ilẹ̀ súnmọ́ orí quran yẹn bí ṣe ń lọ́sùn ní bó ti anabi sallam nínú ẹgbà wa kudusi ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá ń fara ní

kìí ṣe kékeré walakin akthara an-nas la ya'lam ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mà ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ ìbáyé tó bá mà yóò mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tó tóbi ni o ẹ̀yìn ẹrú san ọlọ́run ká sì máa dẹ́rù bá yàn nínú tó tóbi nínú ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run kódà kó o máa fi ṣeré ìsìláàmù ọ̀fẹ́ a ò gbúdọ̀ dún páyà mọ́yàn má dẹ́rù bá dúnkálukú máa rìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ má dẹ́rù bára yín ẹ má dáyàjọ́ ọmọlàkejì kódà má ṣèṣe sí táwọn èèyàn bá ti rí ọtẹ́rù ọmọ bà wọ́n lá islam fẹ́ kóníkálukú máa lọ pẹ̀lú àlàáfíà kóníkálukú ó fìrì nílùú tí islam bá ń darí tọ̀sán tòru làwọn èèyàn ó máa jáde àwọn èèyàn é tilẹ̀kùn lé wọn torí pé kò sẹ́ni tí ó dùn páyà mọ́ eléyìí ni ẹ̀kọ́ islam eléyìí ni nǹkan tí islam mú wa yálà à ń sọdún ni yálà à ń àsọdún ni yálà ìjọsìn wa gbogbo ìlànà pátá kò gbúdọ̀ mú ìnira bá ọmọlàkejì yálà ó jẹ́ lẹ́sìn rẹ ni o kì í ṣe lẹ́sìn tẹ́jọ́ ń ṣe ni o ò gbúdọ̀ fara ní ọmọlàkejì rárá bó ti wulẹ̀ kọ́ máa torí pé fífi ara ní ọmọlàkejì ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ọba ni abẹ́lọ́run ọba ni tóbi rẹ kọ́lọ́ mọ́ṣáì máa ṣọ́ wa níbi aburú tí ń bágbà yìí rìn dáadáa àsìkò yìí kọ́lọ́ kó ní ti o àwa àti àwọn ará ilé wa ibadallah ẹ̀yẹ́rú sàn ọlọ́run ó ẹjá máa rántí ọlọ́run ní gbogbo ọlọ́run máa rántí wa washkuruhu wala ni'amihi yazidkum ẹjẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ọlọ́run máa sàlékún wọ̀nyí wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run máa ń tẹ́nu kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ kú mu salatukum